فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلالة في النار ففضل الله علينا ففضل الله على عباده يا عباد الله واسعة ومتنوعة ومتفاوتة ولا أحد من خلق ولا أحد من الخلق إلا لله عليه من من فضل فأول فأول فضل فأول الفضل هو فضل الإيجاد والخلق فكونه سبحانه وتعالى خالقنا يعني أنه يستحق يستحق طاعتنا والإذعان له والانقياد لأوامره وعدم مخالفة أموره وعدم تقرب نواهيه أيضاً وعلى, وعلى رأس كل هذه الفضل هو فضل الإسلام وهو أجل وأهم نعمه على الخلق والحيوانات والبهائم والملائكة ما أوطوا الحرية في أمورهم نحو الله ومع ذلك لا يجزون بالجنة ولكننا مع أننا أوطينا الحرية ونعصيه في جميع النواحي ويوجد عندنا التقسيم في كثير من النواهي أيضا نجزى بالجنة فهذا الفضل العظيم وصل إلينا عبر, عبر أناس لا مثيل لهم ولا نظير وهم من أهم من يستحق الاعتبار عندنا والحب ألا وهم صحابة رسول الله صلى الله عليه وسلم الذين اختاره الذين اختارهم الله لصحبة نبيه صلى الله عليه وسلم هم الحفظة الأمناء الذين حفظوا لنا أهم شيء في حياتنا الدنيوية رضي الله عنهم أجمعين الحمد لله وكفى ثم الصلاة والسلام على نبيه المصطفى وعلى من سار على نهجه, على نهجه إلى يوم الوفاة قال النبي صلى الله عليه وسلم إذا ذكر أصحابي فأمسكوا ثم قال أيضا لا تصبوا أصحابي فوالذي نفس محمد صلى الله عليه وسلم بيده لو أنفق أحدكم مثل ذهب مثل أهد ذهبا لا يبلغ نصف مد أحدهم لا يبلغ مد أحدهم ولا نصيفا afi ọpẹ́ fún àti ẹyìn fún allah subhanahu wa ta'ala ọba ọlọ́rẹ̀ǹta ọba tí ó wò ṣùnṣùn tí ó tó dá wa ní ẹ̀dá tó dá wa tòun ti bó ṣe jẹ́ pé tó bá fẹ́ ni bá mi ní bá ṣe dá wa ẹlòmíà wo rẹ̀ ṣùnṣùn á dúró sínú mìíràn á lo bí ogún ṣẹ́jú ọgbọ̀n ṣẹ́jú níbi tó bá ti ń yẹ ojú wò tó ń yẹ mú wò tó ń yẹ bí ìkẹ́ ọlọ́run ọba bó ṣe lékè lórí ẹ̀ tó ó ń wo ẹ̀dá ẹ̀ ó ń wo pé òun dùn orí lẹ́dà ṣùgbọ́n gbogbo wíwò yìí àbùjẹkù tó wà ń bẹ̀ ni pé ó ń pé òun dá lẹ́dà ó ń pé òun dùn wò ó ń pé òun lọ́pọlọ ó ń pé òun ní agbára òun lágbára pé lágbájá ẹ oṣù mẹ́ta mi ìfẹ́ kan rí níta pẹ́pẹ́ inú túbú ló máa wà tí ò dẹ̀ sẹ́ni tó fẹ́ yẹ lọ́wọ́ ẹ̀ wò gbogbo nǹkan yìí a máa wò ó níwò pé àà mo lágbára mo lẹ́wà mo lóye mo lọ́gbọ́n lórí kódà mo nímọ̀ mo dẹ̀ lágbára ṣùgbọ́n ibi tó yẹ ká ti pinlẹ̀ ìwòye sí yìí òun ni ọ̀dẹ́n tó fi nǹkan yìí tó fi kẹ́ wa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó dá wa lónìí ìrànràn lẹ́dàá àwọn màláíkà ó dá làáràṣí ó dá kọlẹ̀m ó dá láhùl ó dá sánà ó dálẹ̀ ó dá àwọn ẹja tó jẹ́ pé inú omi ni wọ́n máa wà láti ìgbà tó wọn ti bẹ̀rẹ̀ ìṣẹ̀mí wọn títí tí wọ́n fi jáde láyé àwọn míì wọ́n á máa gbénú omi wọ́n á máa gbórí ilẹ̀ ó dá àwọn míì kẹ̀ yẹ pé orí ilẹ̀ ni wọ́n máa wà wọn ò ní ní bùkátà sí pọ́nwọnú omi tí mi bá ti lo bí ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́wàá títàn ti ń túmọ̀ láti dé bá a nìyẹn ìmí ìkẹ̀ bó ṣe lè ṣẹ̀mí lórílẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe lè ṣẹ̀mí nínú omi tí kàn ní pàkúnlára nínú méjèèjì ọlọ́run ọba lọ́ba àṣọ tó ní irú kápá báyìí ṣùgbọ́n gbogbo ọlá yòówù tọ́lọ́run bá bá fi kẹ́ wa kò yẹ káwọ ń wò pé ah, mo lówó lọ́wọ́ mo dùn rí lẹ́dàá mo nímọ̀ mo lóye mo ní àgbékalẹ̀ ọ̀rọ̀ àbí mo mọ̀rọ̀ dá sí àbí mo mọ̀rọ̀ yanjú rárá ó yẹ ká kọ́kọ́ fọpẹ́ fẹ́ni tó fi nǹkan yìí fún wa torí tí ò bá sóhun ni kò ní í sáwa tó ń túmọ̀ pé gbogbo báyòówù ká jẹ́ gbogbo nǹkan yòówù tá a bá ní ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fi nǹkan yìí fún wa yálà èyí tá a mọ̀ nínú ẹ̀ àtàìmọye nǹkan míì tọ́lọ́ ọba ń fi kẹ́dà tábọ̀ ti ẹ̀rú kan lọ́ọ̀bẹ̀ tó lè sọ pé ìkẹ́ ọlọ́wọ́n ọba ni lórí wa èyí tó wá jẹ́ lórí àwọn ọ̀kẹ́ ọlọ́wọ́n ọba yìí lórí wa òun ni Islam tí ọlọ́wọ́n bá fi kẹ́ àwa mùsùlùmí kọ́lọ́wọ́n bá jọ àdóhùn tí máa débẹ̀dà tí fi máa gbà sílámù kó lọ́wọ́ ẹ̀ àbí tí máa fi pààrọ̀ fún nǹkan míì kọ́lọ́wọ́n bá jọ máa jọ òde wa ìkẹ́ ọlọ́wọ́n ọba ìdúróṣinṣin lórí òdodo àti lórí ohun tó bá tọ́ tọ́lọ́wọ́n ọba fi ń yọnu sẹ́dá tí dẹ̀ fi máa pè é sọ́dọ̀ lẹ́nu tó yọnu sí tó dẹ̀ ti ṣàlùkáwà ní dáadáa fún gbogbo kùdìẹ̀kùdìẹ̀ yòówù tí ìbá ní kọ́lọ́wọ́n bàjọ́ kópin kárí èmi àti yín. ọlọ́wọ́n ọba yìí ti ń ṣe ẹ̀sìn Islam òun lọ́lọ́wọ́n ọba ni olórí ohun tọ́lọ́wọ́n ọba fi kẹ́ wa ọlọ́wọ́n ọba ń ròyìn fún wa nínú Qur'an àti nínú sunna anabi sallallahu alayhi wa sallam pé ẹ̀dá tóun dáhùn màláyíkà wọ́n ti ń bẹ kótó di pé òun gbèrò àti dá wa ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ìjọsìn tiwọn ó ti lọ láì mọyọ ọdún kó tó kan pé àwa tiẹ̀ bàbá ńlá wa ìtiẹ̀ jẹ́ ẹ̀dá ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ pé wọ́n ti pẹ́ lórí ìṣesí ìyẹn pé wọ́n ń sin lọ́wọ́n ọba lọ́wọ́n ọba bíi ti wù kó kéré mọ́ ọlọ́run ò ṣàlùkáwà ní àlùjànnà fún wọn orí ìjọsìn ni wọ́n á máa wà títí títí tí ó bá fi wù ọlọ́run ọba pé kí wọ́n máa jẹ́ ẹ̀dá àwọn dábàá tọ́lọ́wọ́n bá dá ẹja ni ẹranko ni kòkòrò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti sọ fún wa pé àwọn gan náà wọ́n ń sin òun lọ́nà tí ó lè gbàyé wa ló fi ń ṣàlàyé pé wà ń mi ṣe ń pé kò sí nǹkan kan ní sámà ni àbí lórílẹ̀ àyàfi pé àwọn kan yìí wọ́n ń ṣàfọ̀mọ́ fọlọ́wọ́n ọba ń pé but ọ̀nà tí wọ́n ń gbà ṣe ni ò yá wa so àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà láàrin wọn síra wọn láwọn ẹranko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́wọ́n bá dé jọ́ gbẹ́ndẹ̀lì kíámà ẹnu kan hàn yanjú ìwọ ọkàn mi toro lágbára jù mí lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá wà láàrin wọn lẹ́yìn yẹn ọlọ́run bá ní wọ́n á sọ wọ́n di ìyẹ̀pẹ̀ kò sí àlùjánnà kò dẹ̀ síná fún àwọn tòun ti pé ìjọsìn ọlọ́run ni wọ́n ń dó sórí ẹ̀ wọ́n wọ́n ń ṣe àfọ̀mọ́fọ́lọ́run ọba ní gbogbo bí wọ́n ṣe wà ní orílẹ̀ ayé ṣùgbọ́n àwọn èèyàn tó jẹ́ pé wọ́n fún wa ní choice wọ́n fún wa ní hòríyà ń pé tẹ́ ẹ bá fẹ́ ọlọ́run ọba rèé bó ṣe jẹ́rìí bó ṣe jẹ́rìí bó ṣe jẹ́rìí tẹ́ ẹ bá fẹ́ ẹ sìn tó bá dẹ̀wọ̀n yín ẹ mú nǹkan mi lọ́lọ́wọ́n ọba èèyàn ní ibi tí yín àlùjọ̀nù ní màláyíkà ní ìfẹ́ inú yín ní ẹ̀dá bíi ti yín ní gbogbo ohun yóò tẹ́ bá wọ̀n yín ẹ mú ní ní nǹkan tẹ́ ẹ máa máa jọ́sìn fún ṣùgbọ́n èyí tó tọ́ tó dẹ̀ yẹ o òun ni allah subhanahu wa ta'ala ọba tó pilẹ̀ yín nípìlẹ̀ ọ̀rọ̀ ẹni tó bá fẹ́ amuslam ẹni tó bá fẹ́ á dẹ̀ ṣe níyọ̀bọ̀kẹ́ ẹni tó bá bó ṣe lágbára mọ́ ẹni tó bá tún fẹ́ àtúrún parun sẹ̀ sí bá a bá ṣe ṣe é sí lọ́lọ́wọ́n bá ṣe máa san wálẹ̀ sàn sí bá a bá ṣe kùnà láti ṣe níbàámu bóńṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ṣe ṣe é sí bẹ́ẹ̀ náà la fi wà láyébù síyà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba sí kọ́lọ́ má ṣe wálẹ̀ ní tíyà àtọ́ sí láyé inú sàárè àtijọ́ gbẹ̀ndàlkìyàmà ṣùgbọ́n gbogbo bí ìsìláàmù yìí bó bá ṣe dùmọ̀ràn ìmọ̀ràn yìí tó lójú wa tó yé wa pé àyẹ̀ǹgbẹ́ ah, ti ń bá kìtìmọ̀ ládàbà yìí ló wà fún mi tó fà á ta fi pọ̀ tó báyìí nínú mọ́sálásí ìyẹn pé tí n bá dàrún bọ̀ sí nǹkan báyìí ni wọ́n ṣàlùkáwà ní fún mi ìyẹn pé tí n bá fa ṣàgòdò sókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo yòówùn tá a bá a ṣe tá ti ń pè ní Islam tó bá ti ṣe pé nínú ti Muhammadu wa sallallahu alayhi wa sallam látòrí Quran débi tí ó pin sí gbogbo yòówùn tá a bá a ṣe nínú ẹ̀sìn àwọn kan lọ́lọ́wọ́n wa kì í ṣe bàbá wa lọ́lọ́run sábàbí mélòó nù wa ló lè fọwọ́sọ̀yà pé bàbá òun ló kọ́ ń Quran èmi gan ò lè fọwọ́ ọ̀rọ̀ ẹ̀ sọ̀yà kọ́lọ́n ṣàforíjì fún ọba tèmi tó ti lọ kì í ṣe pé tàbùkù bọ̀ wọ́n wò pé rárá mo fẹ́ kí wọn náà lọ kọ́ níta kọ́ fojú ẹ̀ hàn máa bo lọ́n ṣe tìmí sí ọ̀dọ̀ àfa wọ́n á tún dí ìdíra kò bókò ẹlẹ́nu méjì táwọn sójà máa ń lò yẹn tó bá ń sun táfà máa wé mi bláyà tí wọ́n máa sunkún ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n tìmí síta ni wọ́n mọ̀ pé nǹkan yìí ó tọ́ lóòótọ́ ṣùgbọ́n lọ kọ́ lọ́dọ̀ alágbájá tó túmọ̀ pé kì í ṣe gbogbo wa la lè fọwọ́ sọ̀yà pé àwọn bàbá wa ni ó kọ́ wa lẹ́sìn àbáwọn ìyá wa ló kọ́ wa lẹ́sìn bó tiẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n ṣẹ̀ wá sáyé kì í ṣe àbùkù nígbà míì pàápàá jùlọ bó tiẹ̀ jẹ́ pé àbùkù ní lábala kan pé kéèyàn má mọ ihun tí ẹ̀sìn sọ àti ihun tó tọ́ pẹ̀lú ihun tó yẹ ṣùgbọ́n kì í ṣe gbogbo wa lọ́lọ́run bá fi àgbọ́yé ló fi ìmọ̀ ẹ̀sìn ló fi kẹ́ bákan náà ọlọ́run bá fi kẹ́ wa jura wa lọ tó ń túmọ̀ pé tá a bá rẹ́ni tó tún gbàgbọ́ yé ẹ̀jù wa lọ kò sí láì fi nípa pé ká ti ọmọ sọ́dọ̀ ẹ̀ pé kó lọ kọ́ ọ lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n olórí ohun tí wọ́n ní lé wa lórí ẹni pé àwọn ni wọ́n ṣẹ̀ wá sáyé nínú ìṣẹ́nisáyé àti ìfi ẹ̀sìn léni lọ́wọ́ èwo la á fẹ́ ló lékè torí ẹni tí wọ́n ṣẹ̀ sáyé tí wọ́n fẹ̀sìn lé lọ́wọ́ tóun náà ò dẹ̀ wá rìn débi pé àwa rẹ́sìn òun hẹ́n títì ó mà kú òfo ẹni tán bá ṣẹ̀ sáyé tán bí sáyé tó wá tán wá fi ẹ̀sìn lé lọ́wọ́ òun lẹni tí wọ́n ṣoore fún ẹ̀sìn yìí kó jẹ́ pé wọ́n òbí wa láti bá kó jẹ́ pé àwọn àfáà láti bá kódà kó jẹ́ pé a lọ skul àbárin bákan bákan bákan alọ́rẹ̀ kan àbí bákan àbí mọ́sálásí kan tá a ti máa ń kírun lójú pé tèrè tèrè tèrè ó ń fẹ́ sí wa létí à ń gbọ́ yé à ń gbọ́ yé à ń gbọ́ yé níbi tí ọlọ́run ní kó dé fún gbogbo wa lẹ́nìí kọ́lọ́ má jẹ́ òpin síbi tí ó dé ìyẹn àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́ má jẹ́ òpin síbi tí ó dé fún wa kọ́lọ́ ń jákà gbọ́yé wa kó túbọ̀ máa tẹ̀síwájú sí i ju bí a ti ṣe ń bá a bọ̀ tẹ́lẹ̀ lọ kó má jẹ́ ká jájò rẹ̀yìn láíláí. gbogbo báyìí ohun kí àgbọ́yé ẹ̀sìn kó ga tó àwọn kan lọ́lọ́run ló ń sábàbí nípìnlẹ̀ lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam àwọn sàbí ànábì ńlọ́lọ́run bá lò ní sábàbí tẹ̀sí yìí tó fi tẹ̀ wá lọ́wọ́ tó ń túmọ̀ pé tí ò bá sẹ́ńtà ń pè ń sáàbẹ̀ kò sí ohun tó ń jẹ́sìn tí ò bá sẹ́ńtà ń pè ń sáàbẹ̀ kò sí ohun tó ń jẹ́sìn ńlọ́fà níjọ́ tí wọ́n fẹ́ jagun tọ̀hún tánàbí ń sunkún tó ń jìrẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ń pè ìwọ ọlọ́run ọba àwọn ẹni yìí tó fi rọ kiri kámi yìí tọ́ bá fi lè mú wọn kó lójú ọ̀nà kò ní sẹ́ni tó máa sìn yẹn mọ̀ torí èmi náà ni o fẹ́ rán kẹ́yìn nínú àwọn òjíṣẹ́ ìwọ lọ́wọ́ bá má jẹ́ kíkí ní ìtàn báyìí bá ń dáwọn ẹni sí i bá ń gbé wọn jẹrí ọ̀tá torí tọ́ bá fi lè tán kò sẹ́ni tó máa gbé tẹ́mi náà bá lọ kò sẹ́ni tó máa gbé tó máa gbé àsíá iṣẹ́ ẹ̀sìn tó máa gbé dání mọ́ ọlọ́wọ́n bá dẹ̀ gbàdúrà tó jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ṣe ó dá ànábì sí ó dẹ̀ dá àwọn sàbí ọ̀hún sí ló fi jẹ́ pé lẹ́yìn ànábì lẹ́yìn lẹ́yìn ọ̀wọ̀ tó yẹ ká ní fún lẹ́yìn bíbàbàrà tó yẹ ká ní fún lẹ́yìn bó ṣe yẹ ká kóra ró lórí gbogbo ohun tó bá ti jẹ mọ́ tànábì ká má ba wọn síbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ̀ láì da àbọ̀ ń sọ nísọ àbùkù ẹni tó tún kàn lẹ́yìn bẹ́ẹ̀ òun làwọn sàbí ànábi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ń sọ fún anjọ́ kan ń pé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ láàrin àwọn sàbí méjì gẹ́gẹ́ bó ṣe lè ṣẹlẹ̀ láàrin tiwa náà ìjọmọ èèyàn ó gbé kan nu wọn ó ṣá ṣe ti ó kù káàtó sí kejì òjíṣẹ́ ńlá wa sọ fún tòun ti pé sàbẹ̀lẹ̀ kínní sàbẹ̀lẹ̀ kejì ó ń sọ fún pé láyéláyé ẹ bá ń fi àwọn sàbẹ̀ mi lẹ̀ o ẹ má sọ̀rọ̀ òdì sí wọn o èyí tàwọn máa wò pé ẹ sà ń bí sàbẹ̀lẹ̀ mi náà ó ní ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má tayọ àlà pẹ̀lú wọn o ẹ bá ń yọ̀ǹda wọn bọ́n ṣe wà yẹn torí pé tí kan nù yín tó bá mú ohun tó tó òkè Uhud lójú tí wọn bẹ ká sọ pé ẹni tó bá ń gbélé haúsá bẹ ká sọ pé zuma àbí ẹni tó bá ń gbélé yorùbá ká sọ pé bí abiru olúmọ táwa mọ àbí ohun tó tuju bẹ́ẹ̀ lọ torí ẹ̀ lè folúmọ ẹ̀ lè fi wé uhud tánàbí sọ́ngbà yẹn ó ní tẹ́ ẹ bá mú ohun tó bá tó uhud kódà tó ń bá ní ohun tó bá tó mọ́sálásì bó ṣe rí lójú wa yìí kọ́ wá ní ta bá mú bisikíìtì ten tó ń tà ń bẹ́ yẹn tọ́ntà tí tọ́ntà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ń báyìí tọ́mọ́ni tọ́mọ́ bisikì ten naira ń gbé ẹ̀ lè fi wé odindi mọ́sálásí ìbòye tán ni àkè ló ń sọ ìsọkúsọ wo ló ń sọ lónìí kò make sense now logically wọn náà wò scientifically kò make sense physically wọn kò make sense eléyìí kéré sí eléyìí náà ọba ló ṣe máa fi eléyìí wéléyìí but wọ́n fi eléyìí níwájú ọlọ́run ọba ó lè fi wéléyìí tó ga gògòrò yìí ló fi ní pé tí kan náà àwọn sàábé òun sallallahu alayhi wa sallam tó ń sọ fẹ́ni tọ̀hún lọ́hùn-ún jọ́sí pé tí kan náà àwọn sàábé òun tán bá mú un tí ò ju múdù kan lọ àbí ìdajì ẹ̀gàn kan fi ṣe sàárà ẹ̀ lè fi wé odindi òkè Uhud tí kan nù yín tó bá fi ṣe sàárà táwa náà bá wò táwọn bá ní ihun tó tó mọ́sálásí yìí kan fi ṣe òwú àbí kan fi ṣòkúta àbí kan fi ṣe yẹ̀pẹ̀ kan wá mú un tí ò ju báà góòdù kan lọ tó jẹ́ èyí tó jẹ́ high carat ṣé ẹ fẹ́ fi wọ́n wéra wọn ni àbí ohun tó tún ju góòdù lọ in worth lójú tiwa tó bá jẹ́ lójú tiwa bó ṣe rí nìyẹn báwo ló ṣe wá rí fẹ́ rí lọ́dọ̀ ọlọ́run ọba ọba tó jẹ́ pé òun ló mọ nǹkan fi díwọ̀n síra wọn jù ló fi ní pé ẹ má sọ̀rọ̀ òdì sáwọn sàábẹ́ mi ìjọ kan ó ń sọ náà ó ní pé ìdàdókèrò àṣàbí fa àmsíkù tó bá ti di pọ́n ti ń dánu lé ọ̀rọ̀ àwọn sàábẹ́ mi ẹ̀yà kónúró ẹ má bà wọn dá sí the best tẹ́ ẹ lè ṣe fún wọn èyí tó lékè jù tẹ́ ẹ lè ṣe fún wọn bẹ́ẹ̀ ni pé kẹjá wọn ló tó ẹ̀ṣọ́ orí ara yín ẹ̀ṣọ́ ẹ̀sìn yín ẹ má tanu lọ ibi tẹ́ ń tanu lọ yìí torí tẹ́ ẹ bá pẹ́ lórí ẹ̀ ìparun lè dé báyìí lójú ẹsẹ̀ táwọn má gbọ́ déédéé táwọn bá gbọ́ ká yí sẹ́kù ń bẹ̀ torí táwọn gan bá pẹ́ jù ń bẹ̀ wọ́n lè ṣí wa mọ́ wọn. ẹ wá lé ní sàábé bíbú ni wọ́n máa fi ń ṣẹ̀sìn sàábé ṣíṣẹ́ pè fún ni wọ́n máa fi ń ṣẹ̀sìn ìkan fẹ́ gbà sílámù jọ sí òun lẹ́yìn tó pe ṣàhádà ó pe òun lóun gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó lóun gba ànábì gbọ́ sallallahu alayhi wa sallam mo fẹ́ tí ara mi gbọ́ kínní ó lóun gbọ́ bá gbọ́ ó jẹ́rìí pé òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ mùsùlùmí lóun tàn tẹ́lẹ̀ o ó wá ń sọ pé lẹ́nu tiẹ̀ lọ́hùn lẹ́nu orí burúkú ẹ̀ lọ́hùn pé ah àtijọ́ ìyá ṣe pé inú àánú lòun wà obìnrin ni ó ní àṣẹ pé inú àánú lòun wà pé ọlọ́run ṣe pé ní ní òdodo ohun tó ń sọ ni pé èṣù ṣẹ̀ mórí òun légbó lòun ṣẹ̀ fi rí i pé nǹkan míì ló tọ́ ju islam lọ ẹni tó wá fẹ́ ẹ̀ asindebade tó wá fẹ́ tó wá fẹ́ pe ṣahada tiwọn sí lẹ́nu ó wá ní pé kó jẹ́rìí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni tó tọ́ sìn tó tó sìn ó ní kó jáde wípé anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni tó tó sìn ó ní kó jáde wípé ali rọjòlá anhu ń pé Eh, wàlí ọlọ́wọ́n ọba ni pé ẹni tó lékè tó mókè nínú àwọn ẹni ọlọ́wọ́n ọba ẹni ali ó wá ní kó tún jẹ́rìí ń pé àwọn tá a ròyìn látàárọ̀ yìí àwọn sàbí ànábi sallallahu alayhi wa sallam pé ẹni iná ni wọ́n láì tiẹ̀ ní béèrè pé ta ló ń sọ̀rọ̀ yorùbá ni àbíbò àbégùn àbítápà àbíyánmíní láì tiẹ̀ ní wádìí ẹ̀wò àti mọ̀pẹ́rú eléyìí ọpọlọ ti dàrú mọ́ ọ èṣù ti jẹ gàba lé e lórí gẹ́gẹ́ bó ṣe jẹ gàba lórí àwọn kan tó jẹ́ pé wọ́n fọlọ́wọ́n ọba lẹ̀ wọ́n pa nǹkan míì tí ò tọ́lọ́wọ́n ọba nínú ẹ̀dá ni wọ́n wá wà mọ́ lọ́ní pé òun ni àwọn máa máa jọ́sìn fún. gbogbo orúkọ yòówù tán ọba pé ànù fún wa gbogbo dídàrú tán ọba dọ̀rọ̀ rú mọ́ wa lọ́wọ́ kò yẹ kó dàrú débi pé àwọn tọ́lọ́wọ́n ọba ló ń sábàbí tẹ̀sìn fi dọ́dọ̀ wa àwọn ló máa kù tá a máa tanu àbùkù bá tá máa máa bú gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwa gòhùn ní rí i pé ó tọ́ fún wa pẹ̀lẹ́sìn tọ́lọ́mọba ti ní kó yẹ wa ń pé ó tọ́ pé ká máa bú àwọn bàbá wa àbí ká máa bú àwọn ìyá wa ọwọ́ pé wọ́n ṣẹ̀wá kalẹ̀ lásán ọlá ni tọ́lọ́mọba ni pé kódà kó jẹ́ pé kèfèrí ni tọ̀hún ọwọ́ bó ṣẹ̀ ẹ́ kalẹ̀ ó ní láti sọ bó ṣe máa bá a ṣe ó ní láti sọ bó ṣe máa bá a sọ̀rọ̀ kódà kó sọ̀rọ̀ òdì sí ẹ kó rí tó bá jẹ́ kẹfìrí ni wọ́n ní ká ṣọ́ra ṣe torí pé ó hàn ṣẹ̀wá kalẹ̀ lásán sáyé báwo ló ṣe wá fẹ́ rí tó yẹ pé òun tọ́lọ́wọ́n bá lòun bùkátà lọ́wọ́ wa lẹ́sìn àwọn yìí lọ́lọ́wọ́n bá lòun sábàbí tí nǹkan yìí fi lọ́dọ̀ wa tó ń túmọ̀ pé àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam ìfẹ́ wọn ó dọwọ́ wa ìbàbàrà wọn ó dọwọ́ wa gbogbo àwọn sàbí wa rèé gbogbo wọn wá sí lórí agbọ́nrin náà ọlọ́wọ́n bá kẹ́ wọn jura wọn lọ ọlọ́run bá kẹ́ wọn jura wọn lọ débi pé ẹni tó bá bá nàbí sẹ̀mí tí ó wà láyé ojú ànàbí sallallahu alayhi tánàbí wá jáde láyé tán kó sẹ̀ tó wá gbà sílámù àlè sí mọ́sàbí lọ́dọ̀ àwọn afa àlè ṣí mọ́sàbẹ́ torí kíni ṣebó ni ọdún tó fi bánabí gbé ó ṣàbánabí gbé maka kò hàn gbàsílámù ni ó dẹ̀ tún wá sí madina ó ní ọdún tó lòun madina tó fi ń tajà lọ tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ kò hàn gbàsílámù ni ọ̀wọ́ pé kò gbàsílámù yẹn ló fà á tí ò fi qualify as ẹni àpọ́nlé lọ́dọ̀ tiwa tá fi lè pè ní sàbẹ a lè pè ní nǹkan míì a lè pè ní tábìrì a lè pè nígbà a lè pè láwo ṣùgbọ́n sàbẹ à ń láti ṣọ́ọ̀ṣe torí pé àwọn sàbẹ̀ yìí àwọn lọ lórí ntọ́lọ́wọ́n bá lò ní sábàbí oríire fún wa gbogbo òun yóò tá a bá ń pè ní tá a bá ń pè ní Islam lẹ́ni àwọn yìí lọ́lọ́wọ́n bá lò tí nǹkan yìí fi dọ́dọ̀ wa tó ń túmọ̀ pé a ń láti ṣọ́ àjọṣepọ̀ àárín wa a ń láti nífẹ̀ẹ́ wọn a ń láti bàbàrà wọn a ń láti máa sọ dáadáa wọn ibi tá a bá wá mọ̀ tí wọ́n kù sí kì í ṣèyẹn ló wá kù tá a máa máa mú lórí ẹnu tá a máa pariwo ẹ̀ kiri à ṣẹbọ́n ní sábẹ́ kan náà mu ti ń jọ́sí ẹ̀ ṣẹbọ́n ní sábẹ́ kan ti ẹ̀ wà tó máa ń nà lẹ́gba torí kinní kan ẹ̀ mo ka hadith kan jọ kan wọ́n ní sábẹ́ kan náà wọ́n lọ ṣe kinní rárá o ti ń rìn ní etí bèbè ìbínú ọlọ́run ọba torí wọn tí wọ́n ní ká ṣọ́ra kó ń bẹ̀ ń pẹ́ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àwọn sábẹ́ mi lódì ẹ̀yin ẹ̀kọ́nuró tẹ́ ẹ bá fẹ́ ṣoríire ẹ̀kọ́nuró tẹ́ ẹ bá fẹ́ ṣoríire bó ti ṣe ńlá sallallahu alaihi wasallam bó ṣe sọ àti irú bẹ́ẹ̀ lóríṣiríṣi bá a ṣe wá sọ àwọn sàbẹ̀ yìí ọlọ́run kẹ́ wọn jura wọn lọ ara ẹni tó náwó tó nọ́ra ara ẹni tó jẹ́ pé ó náwó ó nọ́ra ó tún tán sójú ọ̀nà ọlọ́run ọba ẹni tó wà lókè téńté táà lè rírú ẹ̀ mọ́ títí tọ́lọ́wọ́n á fi pa ilé ayé rẹ́ tá a fi jíwa dìde òun ni Abubakar ó tí wọ́n bá pa gbogbo àwọn ọjọ́ tó ti lọ látòkè lọ́hùn títí tó fi débi tó parí sí látòrí àwọn ànábì àkọ́kọ́ ìyẹn Adam alayhi salatu salam títí tó fi dórí òjíṣẹ́ sallallahu alayhi wa sallam ẹni tó tún lẹ́tọ̀ọ́ àti wàlìjánná lẹ́yìn gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àkọ́kọ́ ẹni tó tún lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ òun làbúbọ́kìrì ìṣe é jẹ́ pé lára àwọn tó dẹ́gbẹ̀yìn ló máa ṣáájú àwọn tọ̀hún táwọn yẹn rẹ̀ ti ní dáadáa tí wọ́n ti ṣe fọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni dhalika fadlullahi yu'tihi man yasha wallahu dhul fadlil azim orí ọlọ́wọ́n ọba ó ṣe jẹ́ pé èèyàn ṣe bẹ́ẹ̀ mi tó wà nù tiwa tá a fi ń jẹ́ abẹ̀mí ló wà nù ewúrẹ́ ló wà nù àgùntàn ló wà nù ejò ó ṣe wá jẹ́ pé àágbẹ̀mí tọ̀hún wọn ọ̀dẹ̀ fáwọn lẹ́tọ̀ọ́ ti gbẹ̀mí tiwa ó ṣe jẹ́ pé àwọn tòun tipa ṣòròyìn wọn ń pé wọ́n ń sin lọ́wọ́n ọba wọ́n ń ṣe wọn níyẹ̀ wọn nígbò àwọn màláíkà náà àwọn náà ń sin lọ́wọ́n ọba látijọ́ tó ń ti dá wọn títí tí ọlọ́wọ́n fi ní pé rárá tí kí títọ́ kó dé bá wọn látijọ́ tó ń ti dá wọn tí wọ́n ń sin lọ́wọ́n tọ́lọ́wọ́n ò dẹ̀ ní fi àlìjánná tí ò ní fi sanwó lẹ́sàn ó wá jápá àlìjánná ìṣẹ́jú mélòó la fi ń sin lọ́wọ́n lójúmọ́ wákàtí mélòó la fẹ́ lò nínú mọ́sálásí lójúmọ́ ẹni tó lò kéré ju ẹni tó lò pọ̀ ju on a daily basis taba jùmọ̀ àkóńbẹ́ lẹ́yìn ìyẹn gbogbo yòókù bísínẹ́sì tiwa la fi ń lé kiri wàhálà tiwa la fi ń lé kiri afẹ́ sùn afẹ́ jẹun mo fẹ́ gbọ̀nsẹ̀ mo fẹ́ fẹ́ sinmi mo fẹ́ travel mo fẹ́ ṣègbà mo fẹ́ lọ báyàwó mo fẹ́ sinmi mo fẹ́ bá àwọn ọmọ ṣeré mo fẹ́ lọ wá jíjẹ mímu ohun tá à ń rán nìyẹn tòun ti pé díẹ̀ là ń fi ń sin lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba kẹwa ó dẹ̀ ni pé òun máa fi wá sálì jẹ́ náà tó yẹ pé kò sí irú ẹ̀ àwọn tó wà ń bẹ ń tójú òrírí tẹ́tí ò gbọ́rí tọ́pọ̀lọ òrò rí lèèyàn máa bá ń bẹ kọ́lọ́njọ kó fi wá wọ̀ ọlá ọlọ́wọ́n ọba bó ṣe wù ú ló ṣe ń pín àdè àti question authority ọlọ́wọ́n ọba àlẹ́tọ̀ọ́ àti yẹ ọlọ́wọ́n ọba lọ́wọ́ wò pé ó ṣe jẹ́ pé lágbájá ló máa fún ní báyìí tó ò ní fún tọ̀hún kí ló ṣe fún ẹ tó fi jẹ́ pé ọlọ́run ọba bó ṣe wù ú ló ṣe ń pín ká máa béèrè pé ó ṣe jẹ́ pàànà bíi sallallahu alayhi wa sallam lọ́nà ọba máa ní kọ́kọ́ kọ́ wà lìjẹ́ náà ṣáájú gbogbo àwọn ànábì tó kù tó dà pé àwọn yẹn ti dé ṣáájú tiẹ̀ àwọn yẹn ti iṣẹ́ kan náà tóun wá jẹ́ ńlá wọn tóun wá jẹ́ ọ̀n ṣe ní kí wọ́n tó kọ́njọ wà lìjẹ́ náà ẹ̀yìn ànábì ó yàgò yẹn tó gbogbo ohun tọ́lọ́wọ́n bá bá dá lára dáadáa ni èèyàn ò kí ń ṣàfitì aburú sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ara ẹ̀kọ́ táwọn afa kọ́ wa nìyẹn ló fi jẹ́ pé ọlọ́wọ́n bá ṣòjòrò rárá orí burúkú ọ̀rọ̀ ni ó ṣe máa ṣe báyìí fún lágbájá tí ò ní ṣe báyìí fún tàmẹ̀dù ṣé pàtó ti mọ̀ pé kíní kan fẹ́ ṣe kí ló tó ṣe wá ṣe kíní kan rárá ò ti ń súnmọ́ díẹ̀díẹ̀ nìyẹn kọ́lọ́wọ́n bá jọ kó ṣọ́ wa kó ń bi ìbínú ẹ̀ kó ṣọ́ wa kó ń bi ọ̀rọ̀ tá a máa sọ tá a wá mú wa lẹ́tọ̀ọ́ síbinú ọlọ́wọ́n ọba kó ṣọ́ wa kó ń bi ìṣesí tá a máa ṣe tá a mú wa lẹ́tọ̀ síbi inú ọlọ́wọ́n ọba kó ṣọ́ wa kó ń bi ìwòye sí tá a máa wò tá a mú wa ríbi inú ọlọ́wọ́n ọba kó dẹ̀jọ́ kó fi wá ṣe sábàbí ìtọ́sọ́nà fáwọn èèyàn kó má fi wá ṣe sábàbí ànù àbí mórílégbó fún àwọn ẹ̀dá ẹ̀ kójọ kókó wa ró kó mú adúró ṣinṣin lórí ẹ̀sìn islam inú àwọn sàbí inú àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam arínú wọn ẹni tó jẹ́ pé gbogbo ohun tó ní ló fi lọ́nà sójú ọ̀nà ọlọ́wọ́n ọba lọ́mọ lára lẹ́bí lówó ní gbogbo ẹ̀ gbogbo tó ní ló tìbọ̀ tọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba dẹ̀ fàpọ́nlé àti alkawa ní aljanna tó ṣe é fún wọn kéèyàn tó ṣe exam kó o tó wọnú hall kí lecturer máa sọ fún gbé lágbájá gbogbo ohun yòówù tó bá ń wọ̀n ẹ̀ kó o kọ nínú exam yìí o a plus ló máa gbà wọn ló máa gba a o wọn ló máa gba a plus kó ó dẹ̀ mọ̀ pé òun ò prepare for exam yìí ó mọ̀ pé òun ti kàwọn tó yẹ kóun ká dáadáa ó mọ̀ pé shortcomings wà in fact ó mọ̀ pé àwọn grey areas wà tí kò tí ì dáadáa but kó tó wọnú hall at all kó tó kọ anything kalẹ̀ kí lecturer wọn sọ pé lágbájá tàmẹ̀dù làkàṣègbè don't worry whatever you write in this exam you are going to get an A kìíní ẹ̀ ṣe low level a òun ṣe bí abi seventy seventy five ninety nine ninety five ninety something ninety something ni assurance yẹn ti wà fún irú ẹni bẹ́ẹ̀ báwo lẹ ṣe rò pé dùnú máa jẹ́ tiẹ̀ sí báwo lẹ ṣe rò pé oríire máa jẹ́ tiẹ̀ sí irú àwọn tí à ń ròyìn látàárọ̀ lélẹ́yìn nínú wọn wà tọ́lọ́wọ́n bá ti ṣe alkawa ní aljanna fún in fact àwọn kan gbogbo bó ṣe pọ̀ tó tòun ti pé àwọn kan ló wà wájú ogun àwọn kan wà láàrin àwọn kan wà lẹ́yìn àwọn kan ó ti ṣe ṣe àwọn kan ó ti kú àwọn kan ti ṣe ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jagun yìí o ìyẹn bá dẹ̀rù ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jagun yìí o ihun tó bá wù yín kẹ́ ẹ ṣe àlùjánnà ti di tiyín mo ti ṣàpójúkò fún yín ihun tó bá wù yín kẹ́ ẹ ṣe àlùjánnà ti di tiyín mo ti ṣàmójúkúrò tòun ti bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ wọn tẹ́rù tí máa ń mọ̀ ọmọ ìyapa àṣẹ ọlọ́run ọba wọ́n tún sì máa pa náà ni pé tó mọ̀ sí àyè tó fi lóhùn kẹwa tó bá dọ̀la tó bá tún lóhùn ò ṣe mọ́ ta ló fẹ́ bí torí bẹ́ẹ̀ kì í sọ orí ara mi ẹ̀yìn tán tí ìṣàlìkáwọ̀ ni pé irun tẹ́ gígan wọ́n gbà àwẹ̀ tẹ́ gbà wọ́n gbà wọlé pé ó qualify as àwẹ̀ àbẹ́ torí òun ṣe lódodo ẹ̀yìn tí wọ́n tí ì sọ pé Islam tẹ́lẹ̀ ṣe gan ó dórí ọkùnrin ẹ máa lanu gbére ẹ máa lanu gbére ẹ máa soríṣiríṣi ẹ máa ṣẹṣẹ pé ẹ̀yin gan lẹ tuntun ẹ̀yin gan lẹ jábá kan báwo ló máa ṣe jẹ́ tẹ́nìkan ò jẹ́ rí kò sí bá a ṣe láfẹ́ mọ kéwú tó àlè mọ kéwú tó mọ Bukhari kò sí bá a ṣe fẹ́ léwu kò sí bá a ṣe fẹ́ láfẹ́ lówó tó àlè lówó tánàbí Suleiman alayhi salatu salam pẹ̀lú tó o bá ọ̀nà tó bá lò ní half of the wealth of the world ṣe control tiẹ̀ kò ṣáà torí human wealth lọ òun ní control over àwọn àlùjànnú ó ní control over àwọn ẹranko àwọn dábàá àtàìmọye ọlá tọ́lọ́ máa fi kẹ́ tòun ti bẹ́ẹ̀ ó tún ń ṣọ́ ṣe ni ó tún ń ṣọ́ ṣe ni torí bẹ́ẹ̀ ẹ jẹ́ aṣọ orí ara wa ẹ jẹ́ àmọ́ báàbù ara wa ká mọ̀ pé ẹ̀dá lásán la jẹ́ ẹnìkan ló ní wa ló dá wa through àwọn òbí wa àwọn òbí wọn tí àwọn òbí tí wọ́n dá wa through wọn wọ́n ní ká pọ́n wọlé wọ́n ní ká bàbára wọn ká fi àpọ́nlé àti ìyàtẹ̀yẹ ká fi bá wọn lò ká má mú wọn nímú yẹpẹrẹ ká má sọ̀rọ̀ òdì sí wọn kódà a gbọ́dọ̀ ṣe ìwọ̀n tí mo ṣe ń sìn a gbọ́dọ̀ ṣe wala taqul lahum uff bàbá ń sọ̀rọ̀ sọmọ ọmọdé mọ̀ pé ohun tí bàbá ń sọ yìí ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ni bàbá ń sọ kò gbọ́dọ̀ ṣe láti ah. kò gbọ́dọ̀ ṣe bèlè ń tajú pé bẹ́ẹ̀ fèsì ọ̀rọ̀ torí pé kíni torí àwọn ni wọ́n bí sáyé káṣẹ̀ tó wá sọ pé ẹni àwọn tọ́nà wọn bá lò ìyẹn àwọn sàbẹ́ tó fi jẹ́ pé oríire jẹ́ tiwa káṣẹ̀ tó wá sọ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam báwo ni ẹ̀tọ́ tiẹ̀ báwo ló ṣe fẹ́ tó lé wa lórí káṣẹ̀ tó wá sọ Rabbul Izza tẹ́ pátá ànábì o àti Islam o àti gbogbo ẹ̀ o òun gan ló ṣe kalẹ̀ wọ́n wá ní ọlọ́run mọ̀lá àgbọ̀dọ̀ ṣe bá ẹ wo afáyẹ ah, gbójú jàre ah, gbogbo ẹ̀ náà kọ́ra máa ṣe àwọn oníṣẹ́ ànábì náà kínní kan àtòríṣiríṣi báwọn tá à ń sọ bá ṣe mọ̀ pa ṣe ń sọ alápájá ah, ṣòkòtò ẹ̀yìn wọlé afáyẹ wo ẹ̀fìn ẹ̀ jàre gbogbo ẹ náà kala máa ṣe náà ẹ mọ gbẹmọ ayé àwọn nábì ẹ mọ oríṣiríṣi wọn máa ń oríṣiríṣi wá ẹ ràkúnmí ìgbẹ́ ràkúnmí kíní kan nǹkan kan lágbájá ọba fi rùgbọ̀n ilẹ̀ eléyìí tó ń tọ́ tó ń fi rùgbọ̀n tó fi ń létí ro yìí kò ń ṣàrẹ̀ wọ́n ní ká fi ilẹ̀ ni wọ́n ní ká tọ́ nu afa mo ṣàṣà ẹ̀ ẹ̀ wò lágbájá ó ti fa ogbó ẹ̀ ṣàrẹ̀ lẹ́yìn tiẹ̀ gan ó ti zero tiẹ̀ tó fi lé ó bí taman ẹ̀ kí eyeliner àbí eyeshadow àbí kí ló ń pè tiẹ̀ gan ó tún ṣe tẹ́lẹ̀ ju tèmi lọ ṣé bí lè tiẹ̀ ṣe pọ̀ wọn ò tí ni kó fine kó lè ṣe iṣẹ́ tí wọn ò rún ẹ ló ń jẹ́ bí ẹni tó ń so ẹ jẹ́ kọ́kọ́ lọ sujud náà kí sujud yẹn pọ̀ so ìdúró ni pé eh, ìrun tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí jù òun ni tólùl kùnút èyí tá máa ń dúró pẹ́ńbẹ́ jù so kí n lè rí bí farabalẹ̀ dúró dáadáa ẹ jẹ́ kọ́ lọ sujud tó máa lọ sujud tó máa lọ rùkú tán máa ṣẹ̀wá dúró láti kírun kò nírun yàtọ̀ sí pé kò nírun ó tún láìbò sí àwọn ọjọ́ ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba ọba tó ní gbogbo àánú lọ́dọ̀ kójọ kó má ṣíwáàánú ẹ̀ lé wa lórí ọlọ́run ọba tó ní gbogbo tó ń jẹ́ ìtọ́sọ́nà kó jọ kó tó máa tọ́ wa sọ́nà ju báyìí lọ ọlọ́run ọba tó ní gbogbo kòńgẹ́ lọ́dọ̀ kó jọ kó tó máa fi wá ṣe kòńgẹ́ gbogbo ohun tó yọnu sí níkọ̀kọ̀ àti ní gbangba gbogbo dáadáa yòówù táwọn èèyàn bá mọ̀ mọ̀ wá kọ́lọ́ jọ kó má jẹ́ àjọra wa lójú kó jẹ́ àlè lù ńlẹ̀ kárẹ̀ra wa ńlẹ̀ kọ́lọ́run ọba lè tìka rẹ̀ kó lè fà wá sókè kó má jẹ́ kí motomoto kó má jẹ́ kí ìjọra ẹni lójú kó kún ọ̀rọ̀ wa débi pé àwa lẹ́tọ̀ sí ìbínú ọlọ́run ọba àbá àwa lẹ́tọ̀ sí ìyá ọlọ́run ọba yálà láyé ń bí nínú sàárè àbíjọ́ gbẹ̀ndàlì kìámà mélòó mélòó wa tó jẹ́ pé a máa ríra wa lẹ́ni àpọ́nlé a máa ríra wa lẹ́ni abiyì tó dẹ̀ jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ẹni yẹpẹrẹ ni níwájú ọlọ́run ọba kọ́lọ́njọ kó má ṣe wá lẹ́ni táwọn èèyàn ń wò lẹ́ni àpọ́nlé tó dẹ̀ jẹ́ pé níwájú ọlọ́run ọba ẹni yẹpẹrẹ ni ẹni iná ni kọ́lọ́njọ kó má ṣe tiwa bẹ́ẹ̀ kó ṣe wá lẹ́ni tí àwọn èèyàn á rí tí wọ́n á fi àpọ́nlé ti sọ́dọ̀ ẹ̀ kó dẹ̀ ṣe wá lẹ́ni tí òun gan ń yọ́nú sí tó dẹ̀ ní confirmation àpọ́nlé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba láyé ń bí àti ní ìjọ gbẹ̀ndẹ̀l kíámà àwọn sàbẹ̀ ànábì ìkẹ́ ọlọ́wọ́n ọba àti àánú ẹ̀ àti yọ́nú ẹ̀ kójọ kójọ ọjọ́ má kójọ máa jẹ́ tiwọn. òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tọ́lọ́wọ́n bá lò ní ògóńgó dáadáa fún wa kọ́lọ́wọ́n bá jọ kó jẹ́ kí eh, àlàáfíà ẹ̀ àtòrí àrẹ̀jẹ́ ẹ̀jẹ̀ tán ẹ̀ kó máa jẹ́ tiẹ̀ títí ìjọ tí a fi gbé àwọn ẹrú ẹ̀ dìde ara tí wọ́n fẹ́ ká láti fi fi ìfẹ́ hàn fáwọn sàbẹ́ ànábì mi sọ pé during khutba o tí wọ́n fẹ́ ká fi fìfẹ́ hàn sáwọn sàbẹ́ ànábì ní pé gbogbo ọba tí wọ́n bá ti dárúkọ wọn kódà kọ́ yẹ pé inú five minute discussion wọ́n dárúkọ sàbẹ́ kan lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún ká gbìyànjú kó jẹ́ pé ẹ̀mẹ́ẹ̀dógún yẹn là ń ṣe radiyallahu anhu radiyallahu anha radiyallahu anhum fún wọn ẹni tó bá fẹ́lẹ̀ ayé ẹ̀kọ́ lọ béèrè ewu ni ìyàtọ̀ láàrin anhu àti anha eléyìí ń ṣe àyè kíláàsì eh, lóga so ẹni tí wọ́n bá dárúkọ sàbẹ lọ́dọ̀ ẹ̀ tí ò wá tọrọ ìyọ́nú Ọlọ́run ọba fún kó nǹkan máa bi rẹ̀ pé báwo lẹni yìí ṣe rí lọ́dọ̀ òun tó wọn ò fi lè tọrọ ẹ̀ fún. bákan náà wọ́n fẹ́ pé kí ẹni tó jẹ́jọ́ Jímọ̀ ká gbìyànjú ẹni tó bá ti bọ́ fún láti gbà tí ẹni ti kódà láti alẹ́ àná ẹni tó bá ti bọ́ fún tí ò rásẹ̀ látúnṣe fanabi lọ́pọ̀lọpọ̀ tí ò rí ṣe láti gbà tí ilé ẹni ti mọ kó gbìyànjú ilẹ̀ eh, oòrùn tó kù ń ta ó taṣọ ọgbẹ fẹ́ni tó bá fẹ́ káṣọ tiẹ̀ gbẹ òòrùn tó kù ń ta ó taṣọ ọgbẹ fẹ́ni tó bá fẹ́ kó gbẹ mọ́ òun lọ́wọ́ so nípa bẹ́ẹ̀ èyí tó kù látẹ̀ní títí magreth máa fi wọlé ká gbìyànjú àsàlátù ni ká jẹ́ kó pọ̀ nínú ta máa máa ṣe kó jẹ́ pé wótòwótò a máa pa á ti sẹ́gbẹ̀ kan torí pàtàkì ọjọ́ jimọ̀ òtí ńlá sallallahu alayhi wa ni pé ìjọ jimọ̀ ká gbìyànjú ká ṣe àsàlátù tó pọ̀ ara expo tí wọ́n ti fún wa kalẹ̀ kó tó di pé adé eh, ọjọ́ ìdájọ́ nìyẹn kí ó bá lè jẹ́ pé adépele oríire a lè jẹ́ tiwa láyé a lè jẹ́ tiwa níjọ́ gbẹ̀ndẹ̀l kíámà káfi ọ̀pọ̀lọpọ̀ àsàlátù káfi tì sí ọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam sàlátù fati wọn fi ràn wa sàlátù tunjina wọn fi ràn wa salatu kamila wọn fi ràn wa salatu ibrahimiya níṣẹ́ tí wọ́n gbé lé wa lọ́wọ́ ń gbé ká máa ṣe ká ṣe é lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́mbàjọ́ kó gbà á ní iṣẹ́ tẹ̀dá máa ṣe tí máa fi rí yọnú ẹ̀ láyé àti lọ́run kó wọn ilẹ̀ sàlátù.